أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد a dúpẹ́ dúpẹ́ fún ọlọ́run ọpẹ́ tọ́pọ̀ atọrọ ìkẹrẹ àti gẹrẹ fún olólùfẹ́ rẹ̀ anabi muhammad àti gbogbo àwọn anabi ọlọ́run àwọn ẹni rẹ̀ àwọn afáwa àwọn òbí wa àti gbogbo olólùfẹ́ wa nítorí ọlọ́run akíra wa ní kíkí tó dáa jùlọ asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. a kirawa ne ku jima ti ne olon jasho ko jima la yinu islam jama shi wannu imani a ce san ola titu bi olon ni jima ti ni a fe darawa leko oluwa eko gbagbo a fe ran dudu en to ti maleti a si fe ta dudu eni ti o si ro to si gbagbo a fe ta won ji eh, lori ikan ninu gbogi ipile igbagbo islam oni igbagbo ninu ojo kan yin ti e si pe Ọlọ́run fẹ́ ká ṣiṣẹ́ níbàámu pẹ̀lú ẹ̀ ìrun wa ààwẹ̀ wa àti gbogbo làálàá wa nínú ẹ̀sìn Olúwa ń pa wá láṣẹ ká ṣe yóò sì mọ fàdéhùn lé e lẹ́ẹ̀kan náà pé ẹni bá lè ṣe ẹ̀san wà tóun fẹ́ san tó bá dijọ́ kan yìí ẹni tó bá kọ̀ tí ó bá ṣe tó bá kọ̀ tí kún sí àṣẹ Ọlọ́run ọba tí ó gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu nínú mọ́ṣe àti nínú ṣe ṣe ṣe Ọlọ́run nínú àwọn àṣẹ yìí tó fún wa nínú tírà rẹ̀ alukur'an àbí ìtòfitẹnu anabi sallallahu alayhi wa sallam pa wá ẹni bá kọtí kún sí gbogbo irú àṣẹ bẹ́ẹ̀ ó ní ìjìyà àti ìlérí tí olúwa ṣe fún wọn wípé yóò bá wọn pàdé tó bá dijọ́ kan yìí ìgbàgbọ́ nínú ọjọ́ kan yìí orí ẹ̀ ní gbogbo ẹ̀sìn dúró lé lérí gbogbo ẹ̀sìn olúwa o orí ìgbàgbọ́ nínú ọjọ́ kan yìí ni ó dúró lé lérí lójú ọlọ́wọ́n sọ fún wa nínú ibi kanú alukur'an ní wa kayfa tattaqun in kafartum yawman yaj'alul wildana shiba bó lẹ ṣe fẹ́ bẹ̀rù ọlọ́run nípa àpá bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà wò ó wò so possible kéèyàn ọ̀rọ̀ ọlọ́run bẹ̀rù ń káfàrù tún téèyàn bá ti lóhun ọ̀gbàgbọ́ yàwó mọ́ ìjọ tó jẹ́ sí pé yẹ̀jẹ̀ á lòlù ẹ̀dáná ṣì ìbà àwọn ọmọ kéékèèké ọmọ léwu lérí tó bá di jọ́nà látara wàhálà ti dààmú jọ́nà bí ó ti lágbára tó bí wọn bá ní bí wàhálà jọ́nà ó ṣe lágbára tó bẹ́ẹ̀ san tọ́lọ́run ṣe fẹ́ sàn àti ìṣirò tó fẹ́ ṣe fún àwọn ẹ̀dá rẹ̀ bí ó ti lágbára tó ń jọ́nà téèyàn bá lóhun ọ̀gbàgbọ́ téèyàn bá ní kò nítumọ̀ lọ́dọ̀ tòun torí wọn ò tí rádọ́rùn bọ̀ bó ló ń tàn ṣe fẹ́ rọ́lọ́run bẹ̀rù bó ti yẹ bó ló ṣe fẹ́ kírun torí pé jọ́ta fẹ́ sàn sàn àwọn akírun kò gbàjọ́ náà gbọ́ bó ló ṣe fẹ́ gbàwẹ̀ nítorí jọ́ta fẹ́ sàn sàn àwọn aláwẹ̀ kò gbàjọ́ náà gbọ́ bó ló ṣe fẹ́ kóra dúró láti má ṣàbòsí fọ́mọlà kejì torí jọ́ta fẹ́ san gbogbo ohun déédéé lẹ́san wọn jọ́ta fẹ́ fìyà jẹ gbogbo alábòsí kò gbàjọ́ náà gbọ́ àfi kí ìgbàgbọ́ wa ní ojú ọ̀kan yìí kọ́ dánmọ́rán yìí òun ni ó jẹ́ ká gbáyé gbádùn ni ó jẹ́ àṣẹ̀sìn gbádùn ìyẹn ló jẹ́ afẹ́ sọ díẹ̀ fúnra wa nínú kan nínú àwọn àìmọ̀kànlẹ̀ yorùbá tí gbogbo wa náà dáyé bá tí a kì í yé gbòdì sí náà àṣẹ bó ti parẹ́ àmọ́ ó dà pé àwọn kan ọ̀làjú ò tí ì kárí débi kí wọ́n sì nígbàgbọ́ nínú kọ́nsẹ́pìtì àkúdàáyà wípé tá a bá kú tán ní gangan tó kọ̀nfàmù pé kú ni tá a bá kú tán bẹ́ẹ̀ àǹfààní sì wà fọ́mọ ènìyàn láti padà wá sí ilé ayé yìí láti tún máa ṣẹ̀mí gẹ́gẹ́ báwa àlàyé míì yòókù náà ṣe ń ṣe ẹ̀mí yọ̀mọ jẹ yọ̀mọ mu yọ̀mọ fẹ́yàwó yọ̀mọ bímọ yọ̀mọ ṣe gbogbo bùkátà tára ayé ń ṣe yọ̀mọ bá ṣẹ̀mí lọ ìṣẹ̀mí tó tún lè kú ikú míì lẹ́yìn tó ti kọ́kọ́ kú kú àkọ́kọ́ ìgbàgbọ́ Yorùbá ní nínú àwọn Yorùbá kan ká má sọ pé gbogbo Yorùbá wọ́n ní nínú ìgbàgbọ́ àtàdé ọkàn wọn ìbókú bá kú Yorùbá wọ́n ní ó di wúrẹ́ jẹ́líjẹ́lí ọmọ lágbájá di tí ń rìn lẹ́bàá ògiri wọn àgbà náà jìn wípé nígbà tó bá ti kúrò ìṣẹ̀mí míì tó yàtọ̀ sí tiwa ni ó máa lò wọn gbà pé ò lè padà wá ó lè padà wá nípadà ó lè padà wá nípadà àgùntàn ó lè dá tí ń rìn ògiri ní tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ni wọ́n máa bá wọn jẹ o ẹ ẹ ìpàdé dojú oorun ìpàdé dojú àlá ìpàdé dárin ó dárin nà kò kódà abáde ibi tá a tún máa sọ mọ́ Babátúndé ńlẹ̀ Yorùbá bí bàbá bá kú ẹ tá a bá bímọ kan lásìkò ìgbà náà á wà ní Babátúndé tó dúró lórí ìgbàgbọ́ wípé bóyá bàbá tó lọ náà ni ẹ̀mí rẹ̀ tún padà wálé ayé padà ẹ ìyàbọ̀ ìyá tó lọ tẹ́lẹ̀ ẹ̀mí rẹ̀ tún padà wálé ayé padà Ìyétúndé gbogbo àwọn àìmọ̀kan ilẹ̀ Yorùbá yẹn kì í tán lára àwọn èèyàn pàtàkì jùlọ èyí tó ká wa láàjú ńbẹ̀ náà ni pé ẹni tó bá gbàjọ́ kan ìgbọ́ tó gba Islam gbọ́ gẹ́gẹ́ bí ẹ̀sìn tolúwa dá lẹ́kọ̀ọ́ ní alukur'an bàbá amẹ́kọ̀ọ́ alukur'an ẹ̀kọ́ sunna nabi sallallahu alayhi wa sallam kì í bẹ́ẹ̀ ni kì í kárí kódà dé àwùjọ aláàfáà ńgbà mí kì í kárí kì í kárí tẹ́ Ọ̀rúnmìlà àti ti Odùduwà ò tí ì jáde lára ọ̀pọ̀lọpọ̀ tán ẹ̀jẹ̀ méjèèjì ń rò papọ̀ lọ́wọ́ ni a fi gbọ́dọ̀ máa gbérú àlàyé báyìí jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe rí ìgbàgbọ́ nínú àkúdàáyà wípé nígbà tá a bá sí láyé mọ́ tá a bá ti kú ikú tó kọ̀nfàmù pé ikú ni ẹ má bá ń falà sí bí n ṣe ń tẹnu mọ́ lẹ́yìn tá a bá ti jáde láyé tán tí ò sẹ́mi lọ́rùn ọmọ ènìyàn mọ́ tó kúrò láyé nípò tún lè padà wálé ayé kì í Yorùbá ni ìgbàgbọ́ yẹn ti bẹ̀rẹ̀ àwọn ìran tí ọjọ́ orí wọn ṣáájú Yorùbá ọjọ́ orí Yorùbá ò tí pẹ́ nínú tàn hmm nígbà tí wọ́n ń pẹ́ Odùduwà dé ilẹ̀ Yorùbá wọ́n ń ka bíi ṣé eight hundred years kan wọ́n kà sẹ́yìn àbí five hundred ó kéré nínú ọjọ́ orí àwọn ọ̀ràn míì kódà ó kéré nínú ọjọ́ orí Lárúbáwá ó kéré nínú ọjọ́ orí Mọ́kà tó sì níjọ wọn dá Mọ́kà lẹ̀ Lárúbáwá sì ń bẹ láì mọ iye ọdún kí mọ́tò Mọ́kà tó bẹ̀rẹ̀ ká Ànábì Ismail àti ìyá rẹ̀ tó lọ bẹ̀ kódà kéré nínú ọjọ́ orí Ànábì sallallahu alaihi wasallam nígbà tá Ànábì fàyè lẹ̀ one thousand four hundred years ilé làwà so tá tọpa ìtàn tọpa ìtàn àwọn ìran tó ju Yorùbá lọ tí wọ́n ṣẹbọ tó ju ẹbọ Yorùbá lọ wọ́n ń bẹ nínú ayé kódà ń bẹ nínú wọn tó sì ṣẹ́kù làwọn Buddha àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ilẹ̀ India àwọn náà nígbàgbọ́ yìí ọfà pẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹbọ tí wọ́n ń ṣe nílẹ̀ India ó dúró lórí ìgbàgbọ́ àkúdáyà tàná sọ́kòlá àrùwá ẹ̀mí máa ń rìpíìtì ara wọn yóò ti lọ yóò gbàwé ènìyàn wọ̀ yóò lọ yóò kú tọ́ba tí wáyà yóò padà ó lè padà wá níwà màálù ó lè padà wá níwà ẹ́ ewúrẹ́ ó lè padà wá níwà àgùntàn ó lè padà wá níwà èkúté ní àwọn tó ń sin èkúté nílùú India ìgbàgbọ́ wọn ní pé kìí ṣèkúté gẹ́gẹ́ làwọn gbà pé àwọn ń sìn wọ́n gbà pé àwọn bàbá bàbá àwọn tó ti fayé lẹ̀tọ́ lọ àwọn ni wọ́n wálé ayé padà yẹn fọ́ọ̀mù èkúté ǹjẹ́ mi mọ́ pààrọ̀ ara wọn kí ni Islam ojú òní Islam fi wò ó position Islam àtọ́jú ti Islam fi wò ó látàná látòrí anabi sallallahu alayhi wa sallam tẹ́ ẹ di orí gbogbo àwọn àfa scholars school of thought mẹ́rẹ̀ẹ̀rin tá a bá tiẹ̀ ní Kadodo school, school of thought yòókù mọ́ àwọn èyí tó gbajúmọ̀ jù ní Islam náà nù kò dàrú rárá gbólóhùn kan náà lẹ́ẹ̀bà lọ́dọ̀ gbogbo wọn for centuries for ages for several years ikú ẹ̀mí tó bá ti fayé tá a wà yìí lẹ̀ tó ti kú níkú tó kọ̀ǹfàmù ipe ikú gangan ló kú yìí tí èyí ṣe pé wọ́n dá àrùmọ̀ yín lójú tẹ́ ẹ ṣe bó kú tó bá ti jáde nínú ayé yìí tó tá a ti ṣírò rẹ̀ mọ́nú òkú kò tún lè padà kó máa bá wa gbé kó máa ṣèṣe àlàyé mọ́ position Islam ọ̀dà fundamentals tó yọ ọmọ kékeré mùsùlùmí ní gbogbo ayé pátápátá ilẹ̀ Yorùbá nìkan ló ti dàrú <laughs> mọ́ mùsùlùmí lọ́wọ́ ní installation Islam kò tí ì lójútùú nílẹ̀ Yorùbá ẹ má àtàrà wa kì í lójútùú tírú nǹkan tó wà fundamental báyìí bá ń dojúrú mọ́ mùsùlùmí lọ́wọ́ nílẹ̀ Yorùbá ti ń dìbé tírú nǹkan báyìí ṣe é mọ̀ pé ọ̀nà wa jìn gan-an kò dàrú mọ́ gbogbo àfa islam lọ́wọ́ àfa wa alqadi iyad ìkànnì àwọn scholars malikiya tó jẹ́ ìlànà tá a fi ń practice sharia islam tá a fi understand qur'an àti hadith ní ilẹ̀ adúláwọ̀ lọ́dọ̀ wa ìkànnì àwọn àfa scholars ìlànà náà nínú tíra rẹ̀ tó gbajúmọ̀ táwọn àgbàlagbà wa máa ń kà nílẹ̀ yorùbá nílẹ̀ haúsá wọ́n ká ká débi kí wọ́n gbà pọ́ lálùbáríkà àwọn atúmọ̀ hàn mọ́ àṣìfà bitarifi hukukil Mustafa wọn àwọn tún sọ di nákàlí wọn tún máa fi ibẹ lọhùn ọ sọ ń bẹ yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbà yìí pé ẹ̀mí máa pààrọ̀ ara wọn ẹ̀mí tó ti wá wéèyàn tó bá kú tán yóò tún wálé ayé padà yóò tún máa gbélé ayé padà yóò tún kú yóò tún túnlé ayé wá gbogbo e, ẹni tó gbà bẹ́ẹ̀ pé yóò máa wá repeatedly repeatedly bẹ́ẹ̀ ń tọ̀hún kèfèrí ni àdá òtún kúfùrù rẹ̀ náà tọ̀hún bí kúfùrù yìí ó dá wa lójú níwájú ọlọ́run pé kèfèrí ni wọ́n dájọ́ kẹfìrí fún un pé kìí ṣe mùsùlùmí mùsùlùmí ò gbọdọ̀ gbà bẹ́ẹ̀ alimami dirdir nínú haṣíà tó dùn sókè òun náà sọ bẹ́ẹ̀ nínú àwọn afá àgbà àlànà wa àwọn afá àmọ̀lìkíyà là ń kóòtì kò ní ìdíkàṣe ẹ̀mọ́ kóòtì afá afá àwọn olùkóòtì nínú islam tó kóòtì lérí ọ̀rọ̀ yìí gbogbo àwọn àfa àgbà tó ti lọ o àwọn àfa school of thought ti islam láwọn àfa òun fíkìw láwọn àfa òun fùrúwà àtàwọn àfa òní usul ẹnu wọn kò lérí pé bàbá ti fàyè yìí lẹ̀ àtún lè padà mọ́ nítorí pé tá a bá gbà pé ẹ̀mí ń pààrọ̀ ara wọn ó ti larí mọ́ gbogbo ohun tí ń bẹ nu Qur'an ẹ ní sí péjì kan sí méjì nu Qur'an kẹ́ ẹ̀ torí bí Ọlọ́run ti ń sọ̀rọ̀ tá a bá kú tán kí ni ó ṣẹlẹ̀ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí pátápátá àti bì í wó nígbà tá a bá ti gbà pé ayé ilẹ̀ sàn wà ẹni bá ti kú tó bá wálé ayé lákọ̀ọ́kọ́ tó bá ṣaburú a wá gbé wálé ayé lẹ́ẹ̀kejì wá jìyà aburú yẹn ẹ wá rí tí ó tòṣì tòṣì tòṣì yọ bẹ́lọ́n bẹ́lọ́n owó kò ní rówó ìpọ́njú lẹ́yìn ìpọ́njú ó ti tún lé ayé kan wá rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jàǹbé èèyàn bóyá lówó lọ́wọ́ wá fowó sáhùn àbó lọ́wọ́ ṣàbòsí ó ti wálé ayé kan rí tẹ́lẹ̀ tọ́jọba ó wá ṣàbòsí ṣàìdá ẹ ó àwa ni kó tún lé ayé mi ìwà kọ́ wá jìyẹ ajá sí pé lé ayé lẹ̀san wà lọ́dọ̀ tiwọn mùsùlùmí ò sì gbọdọ̀ gbàgbọ́ pé lé ayé lẹ̀san wà ẹni pé ilé ayé o ẹni ìṣirò ọlọ́run àtẹ̀sán rẹ̀ ń ó ti ṣàìgbàdo nípa ìjọ alkiyama nù ìjọ alkiyama níjọ ẹ̀san ìjọ alkiyama níjọ ìṣirò yaumul hisab ńlọlọ́run pé ìjọ alkiyama ìjọ tí ń ṣèṣirò yín tí ń fọmọ iná sínú iná tí ń fọmọ àlìjẹ́nà sínú àlìjẹ́nà ibi àti kẹsàn án tó bá wọn lọ́run láti bá ní wífẹ́rẹ́ látàyé ó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ kò dí ti ìjọ alkiyama lọ fún àti ṣèṣirò àti ṣèdájọ́ ọlọ́run ọba ẹnu àwọn àfa ìsìlámù wa tàṣe lérí bẹ́ẹ̀ torí wọ́n mọ̀ ìpè principle islam tọ́lọ̀ ń bá fẹ́ pa wá láṣẹ kan ní kuntum tu'minuna billahi wal yawmil akhir ẹ ṣe kínní yìí tó bá ṣe pé tòótọ́ lè gbọ́ lọ́nà gbọ́lẹ̀ gbàjọ́ kan yìí gbọ́ torí gbàgbọ́ ọjọ́ kan yìí ni ó máa motivate yín láti wà guided ẹ òun ni ó navigate ìrìn àjò yín nínú ayé ni ò ní jẹ́ ṣiṣẹ́ ni ò ní jẹ́ ṣiṣọ́ torí ẹ mọ̀ pé ìṣirò ń bẹ fún gbogbo tẹ́ ẹ bá ń ṣe. àwọn kan wá ní nínú àwọn taari nílẹ̀ Yorùbá táwọn ń sọ pé ah, akúdàáyà àwọn gbà gbọ́n àmọ́ àwọn sọ pé kò sí ìṣirò Hmm, àwọn gbà pé lẹ́yìn tá a bá filé ayé lẹ̀ tán tá a kú tán ẹ àwọn kan wulẹ̀ gbà pé kò sí ìṣòro rárá kàn mọ́ para á mọ́ para á mọ́ para á mọ́ para náà ni ọ wà lé ayé ó tún kú ó tún wá mi ó tún kó lè wá wá kan ìwà àjàpá tó lo two hundred years láyé tó bá tún wá kan ó tún wá wá àgùntàn ó tún wá kan ó da ayé àtúnwá bí yorùbá ṣe máa ń sọ títí n bá padà wá lé ayé o nǹkan báyìí ní ó ìgbàgbọ́ yẹn pé mo lè padà wá àǹfààní wà fún mi àti padà wá ó nínú ìgbàgbọ́ ọmọ yorùbá àmọ́ àwọn tán sọ pé àwọn ọ̀gbà pé kò síjọ kan ìmùsùlùmí làwà wọn á sọ pé àmọ́ tòun ti pa jẹ́ mùsùlùmí agbájọ́ kan ìgbọ́n náà a sì tún gbà pé ó rọrùn fún ẹ̀mí tó bá kúrò láyé tó ti kú tí wọ́n kàn fáàmù kú ẹ̀ láti padà wálé ayé padà ìbéèrè wa fún wọn ni pé láti wá ṣe kínni ẹ̀gbọ́n mi ìbéèrè wa fún wọn ni pé láti wá ṣe kínni tó bá padà wálé ayé ṣé láti wá túnṣe ṣe iṣẹ́ tí ò ṣe tán irun tí ò kí tán ààwẹ̀ tí ò rántí gbà kọ́ wá kọ̀m̀plìtì rẹ̀ àbí tẹ́tí gbàgbé ń pé ọlọ́run sọnú alukur'an ó ní qala rabbi rji'un ẹni fayélẹ̀ tí ò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣe yọ máa sọ fún ọlọ́run pé rabbi rji'un olúwa ẹ̀ sì dá mi padà la'alli a'malu salihan fima tarakt ẹ tiẹ̀ dá mi padà wò bóyá bóyá tẹ́ ẹ bá dá mi padà ẹ fi dá mi wò ṣe ń ṣiṣẹ́ rí àbí ní ṣiṣẹ́ rí ojú mi ti já báyìí mo pe ijọ́ kan yìí nírọ́ mo pe gbéǹde nírọ́ mo ti wá rí i pé ah lẹ́yìn ikú mẹ́wàá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀bẹ́ ń bẹ lẹ́yìn ikú ẹ̀ tí ẹ̀ ṣe dá mi padà sílé ayé kí n lọ ṣàtúnṣe gbogbo ẹni tí mo lù ń jìbìtì kí n lọ tọrọ àforíjìn gbogbo ẹni tí mo ṣahun sí kí n lọ náwó fún wọn èrìjì ọ̀hún ni ẹ dá mi padà sílé ayé làálì àmọ́lù sọ̀lẹ́hàn ẹ tiẹ̀ fi dán mi wò pé second chance tẹ́ fẹ́ fún mi yìí opportunity kejì tẹ́ fẹ́ fún mi yìí bóyá mo lè fi ṣe dáadáa bá burú ní ṣe olúwo ní kàlà kò lè rí bẹ́ẹ̀ inú alukur'ani láyà tá n kà yíwá o kálá kò pọ́sibù ìnáha kẹlímọ̀tún hùwà ká ìlú ha ọ̀rọ̀ tá a ti sọ ni tó ti yanjú ń pẹ́ nígbà tí kú kò ní padà wálé ayé mọ́ ẹ̀ ń bo níwá àfa àdìrí ipá kúdá yà ń bẹ kálá ìnáha kẹlímọ̀tún hùwà ká ìlú ha olúwa ti sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti múlẹ̀ wàmí wàrà ìhìn barzakhun ìlà yawmi yub'athun gbogbo ẹni bá ti kú ẹ ibodè kan ń bẹ láàrin ayé àtọ̀run ẹ eh, òun náà ń pè ní barzakh barzakh ń bẹ láàrin ayé àtọ̀run barzakh yẹn ìfo wọ́n ṣe ń pè ẹ ibodè yẹn ni ò ní jẹ́ kẹ́ni tó ti kú tún lè dá láàyè mọ́ títí tí ó fi dijọ́ kan yìí ẹ bodè yẹn ni ọmọ dá yín láàrin ẹ̀yin alààyè àtẹ̀yin òkú ẹ ẹ lè náà mọ́ ẹ ẹ sáfù kan náà mọ́ ìyẹn bí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé bóyá ọlọ́run lè dá àyàn padà láti wá túnṣe ṣe tó bá wà láàrin kó tó wá padà máa wá da kírun àbí kó máa wá ṣe nǹkan kan láyé ó bí ìwó ń pè kọ́ pọ́síbù tí ọ̀bá pọ́ tó bá pé pọ́síbù ni èyí ṣe tọ́lọ́run wá ń fèsì fáwọn tán ń sọ pé ọlọ́run ò sì fún wa láǹfààní àti padà wálé ayé tọ́lọ́run sọ pé kàlà kọ̀rọ̀nù bẹ́ẹ̀ kàlà kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ètò ni tá a ti ṣe pé gbogbo ẹni bá ti kú kò tún ní padà wá mọ́ bá ti pàwé rẹ dé ibi ọba kírun rẹ dé náà ló kí i kò sátúnṣe mọ́ ibi ọba gbá àwẹ̀rẹ́ dé náà lọ gbà á dé kò sátúnṣe mọ́ ibi ọba ṣe jàǹbá dé náà ló ṣe jàǹbá dé kò sásìkò àti túbá mọ́ pé ẹ jẹ́ n padà wálé ayé kí n wá túbá kò sọ opportunity rẹ̀ mọ́ ọlọ́mọṣàjà kúlé rí orí. nǹkan kejì tí wọ́n lè fi fèsì náà ni pé àbí tọ́lọ̀ ń bá dá àyàn padà wá sílé ayé bẹ́ẹ̀ yọ wá kẹsàn-án tó ti ṣe láyé tí ọ̀dà tẹ́lẹ̀ alọ́rọ̀ bàjẹ́ lélẹ́yìn náà kì í sọ̀rọ̀ rí ọ̀rọ̀ bàjẹ́ ni kì í sọ̀rọ̀ rí kò sáyà tí ò ní gbógun ti ń tẹ́ sọ yìí nínú Qur'an olúwa aláàmọ́lẹ̀ nínú suratu sajida pé walau tara idil mujrimuna nakisu ru'usihim inda rabbihim àwọn kèfèrí nígbà tí ìyà bá jẹ wọ́n níwájú ọlọ́run ọba ń jọ alkiyama tí wọ́n dorí kodò wọ́n máa sọ pé rọ́bànà olúwa wa o absorna ìyàtá ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ pé lẹ́yìn ikú kò sí nǹkan kan àti fojú wa báyìí àti kọ̀ǹfàmù ẹ̀ wọ́sẹ̀ mìíràn àti gbọ́ fàrìjìànà dá wa padà sílé ayé نعمل salihan غير الذي na'mal salihan inna kunna muqinun na'mal salihan tó o bá lè dá wa padà sílé ayé a sì rere ó ti yé wa báyìí kò yé wa tẹ́lẹ̀ ní ẹ̀ṣẹ̀ táwa náà bá rárí dájú pé iná ń bẹ sáwa máa wúrú àtàwọn wùláyé òní a ní ṣe dá wa padà sílé ayé àti ní yẹ̀kínù báyìí inna muqinun àti ní tán ní yẹ̀kínù àmọ̀dájú dá wa padà sílé ayé ká ṣe rere ẹ ńgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa kẹsàn aburú tán ṣe láyé wọ́n á ń bẹ lọ́n kọ́ dá wọn padà sílé ayé níbo mi wọ́n ní na'amal salihan ghayra alladhi kunna na'amal àáwùwárí yàtọ̀ sírú wà tá a gbáyé wù ọlọ́run máa fèsì fún wọn pé àwa lam nu'ammirkum ma yatadhakkaru fihi man tadhakkar ṣáà ti fún yín lọ́pọ̀tunítì tó ní dọ́tẹ̀ ń láyé opportunity tó wá sufficient fún yín láti fi ronú fún gbogbo ẹni tó fẹ́ ṣe làákàyè láti ṣe làákàyè pé ó yẹ kí n gbáyé mi ṣe rere sixty tó lò láyé yẹn náà ti tó ṣèrè forty ti tó thirty ti tó kódà twenty ti tó àìmọye ọmọ twenty tí ó wà lìjẹ́ náà ẹlòmíì ó sì lo eighty láyé kò ní ra lìjẹ́ náà wọ̀ bó ṣe pẹ́ ń bẹ̀ tó ẹnu wọn tá a ní kẹ lò láyé yẹn náà àìmọye yẹn ló lorú ẹ̀tẹ́mi rẹ̀ gùn dèdè ẹ̀mí tá a ní kó gùn tá fún yín hùn tí wọ́n sì rí dáadáa ṣe èyí tẹ̀yìn wá ń sọ nísìnyí pé ẹ fẹ́ padà sílé ayé ṣáà fún yín ní enough time nígbà tẹ̀ ń bẹ láyé ni olúwo mọ̀ fún wọn ní èsì bẹ́ẹ̀ tí ń túmọ̀ sí wípé ẹ̀mí tán ti ṣe láyé yẹn wọn láǹfààní àti ṣe míì mọ́ wọ́n fẹ́ padà wá túnṣẹ́ ṣe olúwa náà ẹ̀san ló kù báyìí tó bá jẹ́ sí pé wọ́n lè padà wá sílé ayé láti máa wá kẹsàn ni olúwa lè dá wọn padà pé òkè èyí tá a fi máa jẹ yín yà ní ọjọ́ àkìyàmọ̀ àbí tá a máa jẹ yín yà lọ́dọ̀ àwọn ọlọ́run padà sílé ayé kọ́ lọ́ọ́ jìyà tó ti fa ayé àkọ́kọ́ sí kó sì ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú alukur'an kò sí ti ń jẹ́ nínú sunna nabi sallallahu alayhi wa sallam àwọn kankan ló dàrú mọ́ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn kankan ló dàrú àwọn ibì kan lọ́rọ̀ wọn ti dàrú wá alákọ̀ọ́kọ́ ni pé kárí nǹkan kan tó jọjú nínú tí ń ṣẹlẹ̀ nínú ayé ká máa wá túmọ̀ fún nature mi ènìyàn ni wípé a ì àríwú eléyìí àfi dẹ́rùbọ̀ lọ́rọ̀ ní àbí yorùbá bí yorùbá ti máa wí tá a bá rí nǹkan kan phenomena kan nǹkan kan tó ṣẹlẹ̀ a máa wá wá interpretation fún pé à ń láti wá túmọ̀ fún ọkàn ọmọ ènìyàn ní balẹ̀ kò ní gbádùn tí ó bá ti rí ìtumọ̀ fún ti ń ṣẹlẹ̀ o a wàá fi ìtumọ̀ kan rọ ọmọ ènìyàn lójú àwọn kan bá wà nítòsí wọn bá ń pera wọn ló ń la aka ìtàn kílèmù ń pa wọn lọ́jọ̀gbọ́n àwọn wà wọn kàn wá superstition kan wá fún yín pé ẹgbẹ́ lè gbóná ẹ máa fi lè rọra yín lójú náà pé ìtumọ̀ ń tó ṣẹlẹ̀ ni nígbà tá a rí tí lápèjúwe lójú látọjú sánmọ iná kan ṣẹ wálẹ̀ yóò já wá láti sánmọ yóò dàgbà pé ráwọ̀ já wálẹ̀ tí ẹ mọ ẹkọ mi ènìyàn mọ wá túmọ̀ fún pé kí ni túmọ̀ kíní yìí ó ti ṣẹlẹ̀ lójú mi bí ẹ̀mí ìlú kan rí kí ni túmọ̀ ẹ kí ni túmọ̀ ẹ àwọn kan bá pòsíṣàn ara wọn gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n pé àwa làgbàlagbà àfi kẹ́yìn ọmọdé kẹ́ ẹni tọ́ àwọn àgbàlagbà kẹ́ ẹ lè No wọ́n máa wí bẹ́ẹ̀ lásìkò anabi sallallahu alayhi wa sallam náà kò sí ìlú tí ò sí kò sí ìran tí ò ní superstition tó máwọn òyìnbó náà ti ní gbogbo ẹ̀rí sáyẹ́ǹsì ní ń parẹ́ lọ́dọ̀ tiwọn wọ́n fi ń fi wọ́n fi sáyẹ́ǹsì replace ẹ̀ wọ́n ní palmistry àwọn tó máa wú àtẹ́lẹwọ́ fi mọ kádàrá pé afẹ́ wú àtẹ́lẹwọ́ fi mọ ní àjò gbèsè ayé rẹ̀ wọ́n ní graphology àwọn tí wọ́n ní kọ́ nǹkan kalẹ̀ níbi writing rẹ̀ afẹ́ mọrú èèyàn tó jẹ́ wọ́n ti ní gbogbo ẹ̀ náà rí wọ́n gbégi ilé e nígbà tí sáyẹ́ǹsì ń là wọ́n lójú tí ó yẹ kí mùsùlùmí tó ti nal Qur'an tó ti ní sunna anabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ tí ó yẹ kójú rẹ̀ mọ́ ti làdì sí káyì mọ̀kan lẹ́yìn òbó mọ́ dà láàkàyè rẹ̀ láàmú àwọn conjecture àwọn nǹkan tí ẹ pé ìgbàgbọ́ kan tí kò ní bìlì kò ní fáàtì kan tó wà behind ẹ̀ wọ́n kàn kó o jọ papọ̀ wọ́n sì gbé ilé ọ lérí kí wọn náà bá wọn gbàgbọ́ bẹ́ẹ̀. ẹyin ìràwọ̀ tí ń jábọ́ láti sánmọ̀ bó lọ́rọ̀ rẹ̀ jẹ́ nígbà tó jábọ́ lásìkò ànábì sọ̀sọ̀ ànábì ń bi àwọn sàábé pé ìràwọ̀ tó já tó dàbí ìgbà pé ìràwọ̀ kì í jábọ́ òkè nira ọmọ wa àmọ́ àmọ́ sẹ́ná wálẹ̀ iná tí ń sẹ́ wálẹ̀ òun kí lẹ mọ̀ túmọ̀ ẹ̀ sí òun ah, ajá sí pé èèyàn kan kú nu bá a ti mọ intapiriti ẹ̀ lásìkò àìmọ́ kan nu ànábì ní kì í já wálẹ̀ nítorí ikú ẹnìkan olúwa máa fi lẹ àwọn àlìjànú lóko ni ẹ̀yin ò lè rí wọn sójú àfikọ́ lọ́wọ́ intapiriti irú ẹ̀ fún wa láfi lè mọ̀ túmọ̀ ẹ̀ abẹ́rẹ́ nǹkan ọba tó dálé ayé náà ló lè sọ̀túnmọ́ gbogbo àrà tóun dá sínú ayé fún wa pé nǹkan báyìí bá ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ̀ rí lóò fi gbọdọ̀ jẹ́ kí nǹkan kan kọ́ láéláé gba ti kùránì bá sọ kọ́ wá gbà gbọ́dọ̀ kọ́ gbà lọ́wọ́ rẹ̀ ìgbàgbọ́ tí kùránì gbélé ọ lọ́wọ́ àbádìsá nàbì gbélé ọ lọ́wọ́ láti ìsọ̀bá lálàáfíà kí nǹkan kan wá já ìgbàgbọ́ yẹn gbà mọ́ ọ lọ́wọ́ mọ́ gbà nǹkan wọn láyè torí kò sẹ́ni tó lè mọ ilé ayé tó sì lè mọ ẹ̀dá tóun dá tọ́ dàbí ọlọ́run ọba tọ́ dẹ̀dá ànábì wa ń sọ fún wọn pé ìtumọ̀ rẹ̀ ní gbà ìràwọ̀ tí ń bẹ ní sánmọ̀ ní rùjúmọ̀ lè ṣàyàtìn a ṣe ní òkò fáwọn àṣetáni yóò máa ṣẹ́ náà yóò máa ṣẹ́ òkò lé wọn lérí ìtumọ̀ ntẹ́ rí ti ń ṣẹlẹ̀ níwọ̀n èyí já nítorí ẹnìkan tó bá kú o tí wọn náà ṣàdọ̀rí ńlẹ̀ Yorùbá tẹ́ráwọ̀ bá jálẹ̀ Yorùbá ni nìkan ti ṣaláìsí ẹnìkan jáde láyé nù superstition ni kò ní ti kò ní ẹ kò lẹ́fídẹ́ǹsì kan tó behind ẹ̀ kò sí ní sòtọ́nù látọ̀dọ̀ Ọlọ́run ọba ọ̀pọ̀ bẹ́ẹ̀ nínú àṣà Yorùbá ọmọ Yorùbá bá wó yẹn sùn tó bá rí kó jọra wọn kí àṣùwájọ lágbájá méjì méjì lọ́lọ́mọdé dá o méjì méjì lọ́lọ́mọdé dá o wọ́n ti mọ̀ wípé méjì ni kì í ṣe mẹ́ta ó ti rìn káàkiri ilé ayé kápápátá ó ti wá rí pé ẹni tó rò pé wọ́n jọra wọn òun pé olóṣèlú mọ̀ pé kò sí kẹta wọn ní China wọ́n ṣe mọ̀ pé kò sí kẹta wọn ní Japan lọ́hùn àbí kẹrin wọn lọ́hùn ó ṣe mọ̀ pé kì í ṣe méje méje lọ́lọ́hùn dẹ́dà wọ́n ṣe mọ̀ pé kì í ṣe mẹ́fà mẹ́fà tó fi wá dúró lórí méjì tó fi túùsì nọ́mbà méjì ó yẹ kí kó lẹ́rìí kan tí ó gáìdì rẹ lórí ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ kí n orí nǹkan kó fẹ́ dàrú mọ́ ẹ̀ lójú kó dẹ̀ wá interpretation kan fún lẹ́ẹ̀kan náà ó sì purọ́ mọ́ lọ́hùn ó ní méjì méjì lọ́lọ́hùn dẹ́dà ó wá jẹ́ sí pé gbogbo ẹ̀dá tọ́lọ́hùn dá sílé ayé pátápátá ó ti wárú wọn káàkiri ayé ó ti rí pé gbogbo wọn lẹ́ni kejì lójú ó conclude pé méjì méjì ní ọlọ́hùn dẹ́dà àbójú òun rọ̀ ó wá sásìkò tó rùn ràn òrùn ràn lọ́sàn-án gan rí gan rí òjò náà tún rọ̀ ìbá ni ẹkùn ń bímọ ṣé láàrin mi àti ẹ̀ náà ṣẹ́kùn bímọ tó tọ́ ìwọ tó fẹ́ di ti àkúdàáyà mú tó fẹ́ jù lẹ̀ ni o nǹkan tó ntó ntó ntó gbọ́dọ̀ dì mọ́wọ́ <laughs> nínú àṣà Yorùbá àti superstition wọn pọ̀ ó yẹ kó lè dì mọ́wọ́ pé tòótọ́ ni pé ẹkùn bímọ nígbà tójú àti ọrùn tí wọ́n bá jọ ń ṣiṣẹ́ papọ̀ àbẹ́yẹn tó níka kẹfà nílẹ̀ Yorùbá ìka márùn gbogbo èèyàn ní ẹni tó bá ní kẹfà wọn ni ajé nu yọmọ lówó lọ wo tí ì rí àwọn tó ní kẹfà ìka kẹfà tí wọ́n tòṣì gidi tí wọn ò rí ajé lò ẹ bó ló ṣe léyìn náà sí ṣé wọ́n fẹ́ interpret kínní yẹn wọ́n ń wá túmọ̀ fún un pé phenomena yẹn ẹja tú ẹja gbélé ẹja gbé kábì kan wọ́n á wá conjecture kan gbé lélẹ́rí wọ́n wá superstition kan gbé lélẹ́rí àbí ńgbà téèyàn bá kọ́kọ́ ọmọ tó bá kọ́kọ́ wo eyín òkè ọkàn wọn eyín òkè jẹ́ jí ara ẹ̀ wọ́n bá ní eyín òkè ọmọ ilé eyín òkè ní kò gbọ́dọ̀ ṣe pélé eyín o ọ̀dà tó bá ṣá àìmọye ọmọ tó wọn eyín òkè ti ń bẹ lọ́ntọ́ lọ́wọ́n ọ̀gbọ́ ó ṣe jẹ́ pé nìkan ni tó bá ṣẹyọ gbà tí wọ́n bá ṣàdúrà yìí ṣe tí ọmọ gbà wọ́n pò pọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n náà ti máa rántí nínú tí Yorùbá máa wí àwọn àáfàá àbáwọn tó yẹ wọ́n pera wọn láàfàá tó yẹ kán jẹ́ àáfàá táwọn náà ń pe àkúdá ayà ń bẹ torí ẹni tó fojú hàn nínú Qur'an tó fojú hàn nínú sunnah Nabi sallallahu alaihi wasallam ni pé ìgbàgbọ́ wọn ràn wọn ràn yẹn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn gbàgbọ́ ẹ̀mọ àwọn àáfàá láti kóòtù lẹ́ẹ̀kan wọn tán lẹ́ni bá gbàgbọ́ di kèfèrí láwọn àáfàá àti à ń fi ìmọ̀ wọn àti àgbọ́yé wọn kírun la fi ń yọ zaka la fi ń gbàwẹ̀ àwọn ni wọ́n sọ pé ẹni bá gbarú gbàgbọ́ yìí <laughs> ó ti di kèfèrí wọ́n ní àyà táwọn rí tó jẹ́ káwọn náà máa sọ bẹ́ẹ̀ ni pé ọlọ́run sọ ní alukur'an ẹ má wò tukutu o wọ́n ní ọlọ́run ní kayfa takfuruna billahi wa kuntum amwatan fa ahyakum thumma yumitukum thumma yuhyikum thumma ilayhi turja'un kayfa takfuruna billahi nínú suratul baqara olúwa ń sọ fún àwọn kèfèrí pé bó o lè kí ló tẹ́ ẹ fẹ́ ṣe kẹfìrí sọ́lọ́run wàkùntùm àmúwàtàn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òkú fa àyàkùn tọ́lọ́run sọ́dá láàyè fún mayumi ìtùkùn lẹ́yìn tó yẹ yín tán tá ń gbélé ayé bá a ṣe wà yìí òkú ni wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkú tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn mìíràn pé a sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ń pinnu yẹ pé wọ́n ti dá wa ẹ lọ́gọ́rùn-ún ọdún méjì sẹ́yìn òkò sí ti ń jẹ́wọ́ òkú ni ọ́ ní gbogbo ìgbà wọn fa àyàkùn ọwánú àlàyé ọwánú ayé fúnma yomi ìtukùn lẹ́yìn ìgbà náà àátú padà gba ìṣẹ̀mí yìí lọ́rùn rẹ̀ ọ́ padà dòkú fúnma yuhyikum tó bá wá kú tán á di òdìdí àìsàn ọ̀dàlàyé òwàní fúnma ilayhi turja'un lẹ́yìn náà ẹ̀ máa wá padà sọ́dọ̀ ọlọ́run ó jẹ́ káwọn rò pé òun fúnma yuhyikum ẹlẹ́ẹ̀kejì yìí ni pé lẹ́yìn tá a bá ti kú á wálé ayé kan lẹ́yìn tá a bá wálé ayé yẹn tán láṣẹ̀ṣẹ̀ wá padà sọ́dọ̀ ọlọ́run láṣẹ̀ṣẹ̀ wá kú ẹ̀ wọ́n tukutu summa yuhyikum ẹlẹ́ẹ̀kejì ń pé á gbé yín dìde lẹ́yìn ikú á gbé yín dìde nù sàárè ta ni ọmọ pé hayatun bẹ barzakhiya táyà ta kalẹ̀ kan yẹn ti rí fáàsì pé àlàfo kan bẹ láàrin àwọn àwọn òkú àtàwọn àlàyé kùránì tí wàá jẹ́rìí ẹ̀ ń bò míì oníṣẹ́ bí gbogbo àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ti fayé lẹ̀ yẹn nígbà táwọn èèyàn bá kú lásìkò anabi sallallahu alayhi wa sallam tán lójú ogun ẹni tọ́mọ rẹ̀ kú ẹni tí ọkọ rẹ̀ kú ẹni tíyàwó rẹ̀ kú wọ́n máa wá banújẹ́ ọlọ́run ní wọn la tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan ẹ̀yin mùnáfìkì tán ní ẹ ká lọ sójú ogun tẹ́ ń fi kú yọ àwọn tó kú sójú ogun pé báríkà táwọn ò tẹ̀lé wọn ẹ má ṣe bá àwọn tó kú sójú ogun amwatan ẹ má ṣe bí wọ́n kàn kú lásán òun pé wọ́n ti dòkú bal ahya'un 'inda rabbihim yurzaqun náà láàyè ni wọ́n àti yè wọ́n lọ́hùn àti ń kẹ́ wọn àti ń gẹ̀ wọn bí tí wọ́n wà lọ́hùn yẹn ni pé bẹ́yìn ṣe wà ń bí wọ́n ti ń gbádùn àlàyé ni wọ́n kì í ṣe pé wọ́n ẹ̀rẹ̀ ara wọn ní bẹ́ẹ̀ nù àti yí ẹ̀mí wọn lọ́wọ́n ti ń gbádùn ajá sí pé iye kan ń bẹ tá a bá ti kú tán lẹ́ẹ̀kan náà tá a mọ̀ ṣe àmọ́ kì í ṣayé yìí mọ́ kì í ṣayé yìí mọ́ òun là ń pè ní ìgbésí ayé barzakh alhayatul barzakhiya ìgbésí ayé tá a máa lò nígbà tá a bá fi bòde ilé ayé yìí lẹ̀ tá a máa lọ ló ń bomi a lè padà wálé ayé yìí mọ́ ó lè padà wálé ayé yìí mọ́ mọ́ fọkàn sí i kí wàá lóbi súnmọ́ ilé yìí tùrùjà ọ̀hún àtẹni tó gbáyé ṣaburú náà á gbóhùn náà dìde nù sàárè á béèrè ìbéèrè sàárè lọ́wọ́ ẹ ọ̀dà tí wọ́n bá wà nù àwọn tí wọ́n gba ìbéèrè sàárè gbọ́ ṣẹ̀bọ́ ọ̀gbà á gbọ́ pé ó dà tó bá dijọ́ kan yìí náà tán bá ń gbé wá dìde níbi ìsà nínú sàárè kì ṣe lẹ́ẹ̀kan náà lọ́lọ́run bẹ̀rẹ̀ dájọ́ súnmọ́ ìhòyè kúnnù ààyè yìí súnmọ́ iléyìí túrújà àwọn náà nígbà tí màláìkò ṣe tán náà ìlà dáàyìn ni wínú pé tá a tó bá kan ká padà wá ṣèṣirò olùpèpè kan wàá pèpè gbogbo yín máa wá dá lóhùn ẹ máa wá dá gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ lọ síbi tí olùpèpè wọn gángan ibi tó ti pè yín ẹ ẹ máa jàkà jàkà jàrádùn mọ́ntẹ̀sír ẹ dàbí labalábá tó kójọ tí wọ́n ń ṣèrìn àjò tán lọ gẹ̀rẹ́ gẹ̀rẹ́ lọ síbi kan báyìí ẹ dájú kọ ẹni tó pè yín pé ń bo ni wọ́n ti ń pè wá torí lẹ́yìn tá a bá gbé yín dìde nù sàárè ká tó bẹ̀rẹ̀ ìdájọ́ ọdún ọ̀pẹ́ yòòyíkún nù ayé yín súnmọ́ ilé ìtúrújà òun náà tẹ́ ẹ bá ti fẹ́ ṣèdájọ́ àmọ́ wa darí yín lọ sọ́dọ̀ ọlọ́run ọba níbo ló ti di àkúdàáyà nínú alukur'an ìtukutu míì ìtukutu míì tuntun bẹ tí wọn àtúmọ̀ tu nínú alukur'an ẹ ní gbọ́ níbi kankan ilẹ̀ yorùbá nìkan náà lẹ́ ti gbọ́ àdẹ̀gbọ́dọ̀ mọ́ wa yín nàná rẹ̀ lẹ́kọ̀ọ̀kan òun kí wọ́n ní ọlọ́run sọ nu suratul waqi'a pé nahnu qaddarna bainakumul mauta àwọn ọlọ́run ọba la ṣe é létò ń pẹ́yàn mi nìyẹn mọ̀ kú wàmọ́ nahnu bí masbuqin ẹnìkan ò sì lè dá wa lágara lérí ètò yẹn ẹnìkan ò lè pé tòun yàtọ̀ lérí ètò yẹn gbogbo yín lẹ́kù náàmọ́ nahnu bí masbuqina ala an nubaddila amthalakum ẹ lè rí yí padà ó di dandan ká gbé e, ká tún yín gbé dìde nubaddila amthalakum á fi yín rọ́pò yín á fi yín rọ́pò yín padà wànú ṣí àkọ́nfí màlá tán àlàmún à wà ní kẹ́ ẹ wá ṣẹ̀ṣẹ̀ níbi tí ò ní ti yé yín níbi tẹ́ ní ti mọ̀ pé ń bó la bára wa yìí yẹn pé ẹ tún ìṣẹ̀mí mi ṣe lẹ́yìn tẹ́ ẹ bá kú tán á tún rú náà ní irú rẹ̀ ìtọ́ wà láyé náà láti tí wọn gbé dìde wọn ni ẹ ṣe rí i pé ọlọ́run sọ pé irú wa mi ò tún lọ gbé bò mí àhá ìtukùtù nígbà tó lọ nínú bàdí làwọn sáà làkún a mú irú yín fi rọ́pò ara yín ṣe bó sọrú ẹ̀ náà nípa sánmà àtilẹ̀ ẹ̀rọ yà mọ̀ túbà dálò láàrúdù gẹ́rà láàrúdù wasamawat á ní kí ilẹ̀ á fi ilẹ̀ míì rọ́pò ẹ̀ á yí padà gẹ́rà sẹ̀ gẹ́rà láàrúdù kò ní jọrú ilẹ̀ tẹ́tí mọ̀ yìí wasamawat àti sánmà náà wọ́n gba aṣọ tuntun míì wọ̀ kò ní dàbí ìtẹ́tí sẹlọ́n lérí ẹ̀ láyé yìí ọ̀bára zuri láì lọ ahidil kohar so ṣe àkúdà ayá ń bẹ nù sánmà náà nù ṣe ilẹ̀ náà dàkúdà ayá pẹ̀lú ìtukùtù alẹ́ ìyá azubila wánu ṣe àkúnfí mọ́ látàn aláàmúnà ẹ̀ máa gbébì kan ẹ̀jẹ̀ tó tu wá lọ bára rẹ̀ lamẹ́ríkà ó ti gbé kánò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tu wá tu wá lọ tún ọ̀dá sílẹ̀ China ó tu máa sẹ̀mí àwọn kan wá rí ọlọ́run náà ah, mo tu rí lágbájá ń bì kan. ẹ mọ̀ ipò ọlọ́run ti ní wàhálà kọ́dà alim tó mọ̀ nash atal ula falaola tazakaru ẹ mọ̀ wọn kan o àyà tẹ kàyí náà lọ tẹ̀síwájú ìtẹ̀síwájú àyà yẹn ni wàhálà kọ́dà alim wà nù ṣí àkóm fíìmọ̀ látàn àlàmúnà pé a a wá sísẹ̀ mi níbi tí òye yín ń tẹ́ ẹ̀rọ mọ́nu àbí nẹ́ṣà wọ́ọ̀dù tọ́lọ́ ń lòun ẹ tẹ̀síwájú ó ní wàhálà kọ́dà àlímùtùmù náà ṣe àtàlù ùlà ṣe bẹ́ẹ̀ kúkú mọ̀ pé ẹ ti ṣẹ̀mí kan rí ẹ ti mọ ìṣẹ̀mí tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ rí ìṣẹ̀mí tá à ń ṣe láyé lọ́wọ́ yìí ó kúkú yé yín bẹ́ẹ̀ ṣe ń ṣe é sí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti bí àtọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ láti bí àìsí nǹkan kan òun náà fàlàwọ́lá tàdá kàrú náà ẹ bá ronú ta lè gbé dìde láti bí àtọ̀ omi kékeré tọ́wọ́ adodindi ìwọ bó ṣe wà yìí aláti wá gbé ọ dìde láti bi egungun rẹ tó ti kẹ fún láti tún ọ gbé dìde kò yẹ kó jọ ọ lójú. nẹ̀ṣẹ̀ àtàlù wù lánàá ajá pé nẹ̀ṣẹ̀ àméjì ní bẹ̀. wánú ṣe àkúnfímọ́ látàn làmú náà tẹ́ dọ̀dẹ̀rọ̀ mọ́ òun nẹ̀ṣẹ̀ àkejì nẹ̀ṣẹ̀ àtàlù wù lálọ́lọ́run sọ nínú àyà tó tẹ̀lé òun ń pe ìṣẹ̀mí alákọ̀ọ́kọ́ ìgbésí ayé alákọ̀ọ́kọ́ ọlọ́run wá yanjú ẹ̀ nínú súra mi tẹ́lẹ̀ ìbádàrúmọ́ lọ́wọ́ ó ní nà àléhìn àtàlù ukhra wa inna alayhi nashi'ata al-ukhra ìgbésí ayé kan yòókù olúwo ó ṣe é létò ó di dandan kọ́ wá ṣe é òòrì kò ní ìgbésí ayé kejì kò ní anashi'atu thaniya kò ní second living ó sọ pé the other living tó bá ní second àbó ní ẹlẹ́ẹ̀kejì sáníyà ìtumọ̀ ní pé ẹlẹ́ẹ̀kẹta wá òun kò tí ì parí báwọn ó ní ànàṣe àtàlù òkúra ìṣẹ̀mí kan tó tún kù ìyẹn ní pé méjì náà ni èyí ànàṣe àtàlù ùlá tọ́lọ̀ ní wàlàkọ́dà àlẹ́ tí mò ń nàṣe àtàlù ùlá ẹ kúkú ti mọ bẹ́ẹ̀ ṣe sáyé tẹ̀ ń ṣe lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ànàṣe àtàlù òkúra wà lẹ́lẹ́kejì kò sí kẹta ẹlẹ́ẹ̀kejì náà nìyí tá a fi ṣe gbéǹde tá a fi jẹ́jọ́ níwájú ọlọ́run ọlọ́run tún sọ ń bọ̀ wọ́n pé kúl ard anabi sọ fún wọn kíkẹ́ ẹni káàkiri orílẹ̀ fanduru nínú suratul ankabut fanduru keifa bada al ẹ wo bọ́lọ̀ ń ṣe pilẹ̀ dá summa Allahu yunshi'u an-nash'ata al-akhira ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ wá gbé ìgbésí ayé ọ̀tun ìgbésí ayé ìkànnì ìgbésí ayé tí ò tún ní sí mi lẹ́yìn ẹ̀ mọ́ lẹ́yìn èyí tẹ́ ti wà yìí ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá rí lẹ́yìn hàn kéfà yunshi'u kéfà bàdá Allahul khalqa bọ́lọ́ lọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ ṣẹ̀dá kéfà ẹ́ thumma Allahu yunshi'u an-nash'ata al-akhira thumma ń lẹ́yìn ẹ̀ ní pé ẹlẹ́ẹ̀kejì kò sí kẹta mọ́ kò sí kẹta mọ́ tẹ bá wá wo ayanu suratul waqi'ah tí wọ́n tún tukutu yìí ẹ lọ wo bí ó ti bẹ̀rẹ̀ ẹ lọ wo context àwọn kèfèrí tán sọ pé kò sí ti ń jẹ́jọ́ kan yìí lọ́lọ́run ń bá wí kì í ṣe àwọn tán sọ pé kò sí ti ń jẹ́ àkúdàáyà lọ́lọ́run á sọ pé àkúdàáyà wà o àkúdàáyà wà o kánú iṣẹ́ àkúnfímọ́ látàn àlàmú náà ẹ kà á láti bẹ̀rẹ̀ ibi tí ń sọ pé wàkánú yẹ kù lóun àwọn kèfèrí tá a fẹ́ jẹ́ ń yà yìí níjọ́ tán bẹ láyé wọn a máa sọ pé àyídà mẹ́tìnà ṣé bá kú ṣọ́ pọ́síbù ṣá wákùn náà tòrọ́ bá ń tá a ti di yẹ̀pẹ̀ wá ìzọ́ ọmọ ń tá a ti dé góńgó àìnà lámọ́bọ̀ ọ̀hún sún náà tó pọ́sibù kọ́lọ̀ tó wá gbé wá dìde ni. àwa àbáwò náà ba ba ba bàbá wa tó ti kú tipẹ́tipẹ́tipẹ́ olúwa ni kúlẹ̀ iná àwàlì náà anábì sọ fún wọn káwọn tẹ èrò kó ti pẹ́ tán ti kú wàlá àkìrí náà tẹ̀yìn náà tẹ pẹ́ tẹ́ dégbẹ̀yìn gbẹ̀yìn àwọn àtàwọn tí ó tù dé lẹ́yìn yín lámàjùmọ̀ ọ̀nà ìlàmì ẹ̀kọ́ ti yẹ omi màálù gbogbo yín pátápátá lákòójọ níjọ́ tí ó ti níjọ́ ẹ́ ó ti níjọ́ tá a kò yín jọ ìjọ́ tá a ti mọ̀ ta ti ṣe létò ìpéjọba yìí láṣìṣirò gbogbo yín ọ̀rọ̀ ọ̀hún lọ́lọ́run ń bá lọ tí wọ́n á ń sọ pé àwa la ní kẹ́ ẹ máa kú ẹ àlá anubadila amsalakum ẹ wá lè dá wa lágara láti múrú yín wá láti tún yín gbé dìde wánà ń ṣe àkúnfímọ́lá tá a láti ní kẹ́ ẹ wá ṣèṣirò kẹ́ ẹ wá ṣẹ̀ṣẹ̀ mímí ìtọ́yàtọ̀ sí ìtẹ̀ láyé yìí ẹni tọ́lọ́wọ́n kẹ́ àtẹnitọ́lọ́wọ́n jẹ́ yín ọlọ́mọ jẹ́ wáyà kí wàá ní ń da àwọn èèyàn láàmú bí ọ̀rọ̀ torí pé tá a bá ń sọ̀rọ̀ bá ti ń sọ alájẹkàn yìí tẹ́lómi ò máa wí ni pé àmọ́ àfa èmi ti rí rí mo ti rẹ́ni tó kú mo tún tún rí mo rí lọ́nà Amẹ́ríkà mo rí lọ́nà ibìkan. n ti bẹ́ẹ̀nbẹ́ ni pé ṣé ẹ rí àwọn adayérú àwọn ológun àtàwọn olóòpìdán nínú tí wọ́n máa ń ṣe tí ò yẹ kó yọ ọmọ Yorùbá lẹ́nu tá a bá fẹ́ tá a bá so eléyìí ò yẹ kó yà Lárúbáwá lẹ́nu ó yẹ kó yọ òyìnbó lẹ́nu kódà kódà kọ́ mọ̀ fẹ́ẹ́ gbàdọ́ kó yẹ kó ya ọmọ yorùbá tó bá gbélé yorùbá kó yẹ kó yà lẹ́nu a kò ní pẹ́ kò ní jìnnà tó fìrìn síwájú ó gbọ́ tan ọlọ́dẹ kan òun náà ni kọ́ mọ sọ́nù ọjà yìí nígbà tó wá ń sọ́nù ọjà yìí nígbà tí fi ń bẹ láyé wọn á ní àmọ́ ìpín rẹ̀ sọ́nà méje àmọ́ ìpín rẹ̀ sọ́nà márùn ẹ̀ rí bí ẹ̀ tùrí lọ́hùn ẹ̀ tùrí káàkiri òun kan òun náà ní bó báwo ló ṣe pidán tó fi sọ̀rọ̀ ẹ̀ di márùn báwo ló ṣe lóògùn tó pidán tó sọ̀rọ̀ ẹ̀ di méje tẹ́ni tó lè dánrú eléyìí ń wò kò lè dán yín lójú kẹ́ẹ̀mọ́ rẹ ni tí òkú bí ìgbà kó ti kú àbí kẹ́ẹ̀mọ́ rẹ ni tó ti fayé lẹ̀ kẹ́ẹ̀mọ́ kẹ́ẹ̀mọ́ rí kọ́pì rẹ̀ ń bò míì. ọ̀rọ̀rùn fún wọn ọ̀rọ̀rùn fáwọn àlejànú láti mọ mú suwar láti mọ mú image wọn a mọ dánrú ẹ wò ó wà rẹ nìkan bìkan lọ́ọ̀kan ah mo tún rí lágbájá mo tún wàláì mo fojú rí báyìí ni wàláì mo rí lọ́ọ̀kan mo ti rí mi báyìí ọ̀sá ẹ gbogbo àwọn sítórì yẹn kẹlẹ lomi fi mọ gbà àkúdáyà yóò wá ju ntàkùrá ni wílẹ̀ nítorí ẹ̀ àbí kọ́ mọ gbìyànjú àti lọ àyà kan lórí ń tipa láti lè sú ti ń tọ́sàrírí yẹn pé mi ò ní pojú mi rọ́ yín àpè kùránì rọ ni yìí <laughs> ní pojú mi rọ́ yín àpè kùránì rọ ni àwọn alágbára bẹ́ẹ̀ láwọn eh, olóòṣà àwọn eh, òkú ìdán àwọn olóògùn wọ́n mọ̀ ọ́n ṣe ọ̀rọ̀ wọn lọ́rùn ṣé bákan ni wọ́n ṣe ń ṣe àfẹ́ẹ̀rí ẹni tí ń bẹ láàrin tẹ̀ ní rí mọ́ wọ́n ń ṣe é pé bákan ni wọ́n ṣe ń ṣe kí ni wọ́n tún ṣe wọ́n ṣe ń sọfẹ́ tí ó gbé láti ibìkan síbòmíì ègbé àwọn tó ń dán gbogbo orú eléyìí wò lára tí wọ́n ń dán yín lójú wọ́n ó ṣe eléyìí náà successfully wọ́n lè mú kọ́pì ẹnìkan wọ́n gba àwọ̀ rẹ̀ tí ẹ kàn mọ́ ìbẹ́nu létí ń sùn lọ́wọ́ ẹ̀ sì máa ráwọ̀ rẹ̀ ń bòmíì so nínú táwọn òpìdán lè ṣe ni tí wọ́n dán yín lójú wọ́n ṣe bẹ́ẹ̀ nígbà anabi musa aleyhi salatu wa salam nígbà tí àwọn òpìdán fìràwọn tí fìràwọn náà kó wá nkpe o yẹ wa musa Fáráò náà gba ìpè dán la anabi musa alayhi salatu wa salam ń nkpe ń ju kọ̀kọ́ alẹ́ yìí kó gbogbo àwọn òpìdán wa tó bá jẹ́ pé ìdán ló gbójúlé afẹ́ rí àwọn òpìdán tó tún ju tiẹ̀ lọ ẹ afẹ́ wò bóyá wọ́n ló mọ dán pa jù ní àbáwọn òpìdán ti wa wọ́n gbé wọn wá nígbà tó ṣe bí dán la anabi musa alayhi salatu wa salam ń pa àwọn òpìdán Fáráò náà ẹni wọ́n bá ju fa'idá alukur'ani ní fa'idá hibaluhum wa anshiyuhum ẹ yukhayyalu ilayhi min sihrihim annaha tas'a àwọn okùn okùn lásán àti pọ̀pá tí wọ́n ń jù ú lẹ̀ àwọn òkè dẹ́yẹn yukhayyalu ilayhi min sihrihim ń wá ń jọ lójú ànábì Musa látara adán tí wọ́n ṣe yẹn pé annaha tas'a ń pè ń rìn lẹ́lẹ̀ ó wá dàbí ejò okùn ni òkùn idán tó pidán gangan mọ̀ pé okùn lòun jù lẹ̀ yín lẹ̀ ń wò lẹ́jọ́ ó mọ̀ pé pọ̀pá lòun jùlẹ̀ òun rí pọ̀pá ẹ̀yìn rédíò ó ti ní bá ṣe ń dán yín lójú ni sáwọn tó bá ṣe léyìn hùn láti dán yín lójú pé lágbájá fayé lẹ̀ tí ó sì fayé lẹ̀ àrígidè èèyàn lẹ́yìn ọ̀bá máa gbé igi kan lẹ́bàá máa lọ sin igi òun lẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbé ọ̀rọ̀ rùn lọ́wọ́ àwọn ológun ẹ gbọ́ mi bọ́dì rẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ gbé kódò ó máa búra pé wàláyé àjọ sin ni àjọ gbé e sínú kòtò ni ó dá mi lójú pé lágbájá ti kú mo tún wá rí i níbìkan ó ṣeé kó jẹ́ sí pé kò kú ọ̀dọ́ mi ó ṣeé ṣe kó jẹ́ sí pé mo fi ń sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé tó bá yẹ kó tòótọ́ kò lè wálé ayé mọ́ bá yẹ kó kú ikú gangan o kò lè wálé ayé mọ́ àwọn ọ̀rọ̀ àwọn òpìdán ọ̀rọ̀ wọn lọ́rùn láti jẹ́ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ nìkan ti kú ẹ mọ̀ ẹ rí bọ́rọ̀ gidi ńlẹ̀lẹ̀ pé òun ní kò mímọ̀ kò òun ní kò mímọ̀ nígbà báyìí ti ṣe díẹ̀ ẹ̀ ń lọ sínú kódà ẹlòmíì gan kì í tiẹ̀ ṣe dán ó kàn wọ kómà lásán àìmọ̀ kan wọ́n fi sin <laughs> ṣé nígbà tá a ríru ẹ̀ ńlẹ̀ wa ṣe é mọ̀ pé ntókù tó yẹ ká mọ̀ ń pa ayé wa ó sì pọ̀ a ti lò kọjá mínítì tá a máa fi bára wa sọ̀rọ̀ àmọ́ kò ṣeé sọ láàbọ̀ òun ni wípé àwọn òpìdán àti àwọn tí wọ́n máa bayé jẹ́ lọ́lọ́run fi máa gbé wọn ṣépè àwọn ológun kò sáwùjọ tí wọ́n àwọn ìníjì ẹmọ lọ́hùn torí wọ́n da yerúmọ yín lọ́wọ́ wọ́n da ètò sísítẹ́ẹ̀mù sunanul hayat sunan kauniya ń tà mọ́mọ́ iná ni pé tẹ́ ẹ bá tọwọ́ bọ̀ kójú oyin ológun òyì tíọ́rì yẹn padà mọ́ yín lọ́wọ́ ọkàn yín ọba máa tẹ̀lé ọkàn yín ò ní sí lọ́dọ̀ ọlọ́mọ ń tà mọ́mọ́ ẹ abẹ́rẹ́ ni pé wọ́n bá fi gún yàn kó dùn yàn ológun lè yí padà mọ́ yín lọ́wọ́ yọba mọ́ tọ́bẹ́ bọ́nú yọ mọ́ ti gbogbo ẹ̀ bọ́ra ó ti da gbogbo ẹ̀rú mọ́ yín lọ́wọ́ ọkàn yọba mọ́ fà sọ́dọ̀ ẹ̀ yóò ní kẹ́ wá gbowó gigi kẹ́ ẹ wá gba kíní kẹ́ kò ní jí lo normal procedure tí yẹn fi di tí gbogbo nǹkan fi di bó ti yẹ mọ́ láyé lọ́lọ́run fi gbé wọn ṣépè pé wà láyé fúlẹ̀ sahirun ni wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ so ẹni tí ò tí ì fayé lẹ̀ ẹ lè tí wọ́n dẹ̀ mẹ́kì òun gẹ́gẹ́ ẹ̀ ní rí mọ́ tọ́ra gbọ́ sítórì torí bẹ́ẹ̀ tó wá ṣàlàyé gbogbo tí a ti gbàgbọ́ nínú alukurani àti sunna anabi sallallahu alayhi wa sallam àfàwà àkàgbé ilẹ̀ haúsá àni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ń bi táwọn mọ̀ ẹni táwọn rí sàárè rẹ̀ sojú táwọn gbàgbọ́ pé ó ti kú ó sì tún padà wálé padà àyìn sì tún padà gbélé ọ̀hún ìwọ́n sọ fáwọn èèyàn pé njọ́ tẹ̀ ń sin mi mò ń sọ fún yín àmẹ́nìkankan mi mò ń sọ pé mi ò èmi kọ́ ń sin òkúta lẹ̀ ń sìn wọ́n àrígidì èèyàn ń bẹ lọ́dọ̀ àwọn ológun ilẹ̀ yorùbá ẹ wọn agbésìgìdì kalẹ̀ wọn ajíkẹ́ ẹ máa rí bí èèyàn àjíkẹ́ ẹ máa rí bí ẹni tán bá fẹ́ kẹ́ ẹ máa rí bí rẹ̀ yóò sì máa rí bí rẹ̀ lójú yín àbámọ̀dá ń bẹ wọ́n ní gbogbo ẹ̀ nílẹ̀ yorùbá àwọn tán bá lógun ó ti máa gbọ́n tí ń sọ yìí pé òótọ́ ni wọ́n gbọ́dọ̀ fall victim kọ́ wá ju ní talkura fundamental belief rẹ nínú ẹ̀sìn nínú alukur'an nínú sunna anabi sallallahu alayhi wa sallam kọ́ wá jẹ́ káwọn ológun dàrú mọ́ ọlọ́kọ́ sí ti ń jẹ́ àkúdàáyà bẹ́ẹ̀ bá ti kú tó jáde láyé yìí kò tún padà wá mọ́ ńlọ kẹsàn-án tó ṣe nù ọlọ́run ló gbà tá a bá fa ayélẹ̀ já fa ayélẹ̀ rí ẹ má gbàgbé pé nínú jímọ̀ ẹ já ṣiṣẹ́ ẹjọ́ jímọ̀ káṣà sàlátù tó pọ̀ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run já sọ̀pọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.